ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì BGI TV ìròyìn àgbáyé ló ń dé sójú amóhùnmáwòrán yín lónìí tí í ṣe ọjọ́ kejìlélógún nínú oṣù kẹjọ ọdún 2022 olúwatóbilọ́ba fásùgbà lóníròyìn bẹ́ńbẹ́yẹ́kẹ́ sílẹ̀ tó ń pè mí ṣáájú ẹ̀gbọ́n àkókò tó wà nínú ìròyìn náà àwọn dókítà alákànṣe ṣe tán láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lẹ́yìn ọ̀sẹ̀ méjì ìfúnni ní gbèdéke síjọba ẹgbẹ́ asuu ni wọ́n ti sọ pé ìjọba orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ buhari ló sì ń ṣokùnfà ipò ìyanṣẹ́lódì wọn lọ́wọ́ yìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ kwara ti ṣàfihàn irú àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n ṣèwọ́de tako àìsan owó oṣù wọn ọ̀jọ̀gbọ́n wọlé ṣóyínká ló ti nàka àbùkù sí rògbòdìyàn tí ó ń wáyé láàrin àwọn darandaran àti àgbẹ̀ tó sì ń dẹ́bìrú ìjọba àpapọ̀ ọkùnrin kan tó bọ́mọ rẹ̀ lájọṣepọ̀ tó tún ń kó àwọn èèyàn fún ọmọ rẹ̀ ní alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá àpínlẹ̀ Ògùn ti fọ̀ sóde lórí ọ̀rọ̀ ẹ̀ àwọn agbébọn tún ti ṣekú pa olóṣèlú kan ní ìpínlẹ̀ Èkó nínú ìròyìn amúlùdùn olórin takasúfèénì táwọn èèyàn ń pè ní Portable òun ló ti joyè báyìí nípínlẹ̀ Ògùn orílẹ̀-èdè Nàìjíríà ti buwọ́lu ìwé àdéhùn eléyìí tí wọ́n fi mọ́ képo wọlé láti Nìjẹ̀ ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀lù Manchester City ni àwọn náà àti ikọ̀ ti Newcastle jọ ní ọ̀mì ayò nínú ìdíje kan tó wáyé kí n tó kẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn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 ẹgbẹ́ àwọn dókítà alákànṣe tá a mọ̀ sí àwọn dókítà táwọn míín pè ní eléyìí tó gbélé ìwòsàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí fapá jánú lórílẹ̀‐èdè yìí tí wọ́n sì ń sọ pé àwọn ṣe tán lábẹ́ ìṣèjọba rẹ̀ Muhammadu Buhari láti gùnlé ìyanṣẹ́lódì èyí gan ni wọ́n fi ń pagi kìlọ̀ síjọba láti tètè gbé ìgbésí akitiyan báyìí kó tó di pé àwọn gùnlé ìyanṣẹ́lódì lẹ́yìn ọ̀sẹ̀ méjì oníkìlọ̀ eléyìí táwọn fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà lọ́lọ́ ẹni tí ó jẹ́ agbẹnusọ wọn ní ẹkùn kan lórílẹ̀-èdè yìí ìyẹn ẹtí ṣe godiya ìṣayà òun ló ṣàgbéta eléyìí tó sì sọ pé àwọn ṣe tán látàrí bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kò ṣe mú àwọn àdéhùn kan eléyìí tó yẹ kí wọ́n mú ṣẹ ṣẹ lásìkò yìí ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì ti asuu ṣì ń fapá jánu sí ìṣèjọba ààrẹ muhammadu buhari lórí bí wọ́n ṣe mú kí ipò nǹkan túbọ̀ máa ta kókó sí i lásìkò tí wọ́n yanṣẹ́ lódì yìí ẹgbẹ́ asuu sọ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní kò dá wọn lóhùn lórí àwọn tí wọ́n béèrè fún àti ìfikùnlukùn ṣáájú tí wọ́n ti kọ́kọ́ jọ fẹnu kò lé lórí ẹni tó jẹ́ alábòjútó fún ti ẹkùn port harcourt nínú ẹgbẹ́ asuu ìyẹn Stanley Ogbohun òun ló fọ̀ sóde nínú àtẹ̀jáde tí ó fi síta wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣì ń dúró lórí ìpinnu wọn láti má ṣe ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe fáwọn tó jẹ́ ẹgbẹ́ olùkọ́ fásitì ti ASUU káwọn akẹ́kọ̀ọ́ lè tètè wọlé iléeṣẹ́ ọlọ́pàá àpẹẹlẹ̀ Kwara ti padà ṣàlàyé àwọn ọlọ́pàá tí wọ́n lé níbi ẹgbẹ̀rún kan tí wọ́n ṣèwọ́de ìta gbangba kan nílọrin lọ́jọ́ sátidé kó tó kọjá yìí gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n kò gbà lójúlówó iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn tí wọ́n ń ṣe ìwọ́de ọ̀hún ni wọ́n fi ṣe ojúlówó ọlọ́pàá eléyìí tí wọ́n ti gbà wọlé tán àmọ́ tó jẹ́ pé àwọn ọlọ́pàá oní àfinúfíndọ̀ṣe òní wọ́n jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ṣàlàyé síwájú wípé kò sí àdéhùn kankan lásìkò yìí pẹ̀lú wọn gẹ́gẹ́ bí ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara Àjàyí Ọ̀kásánmí bó ṣe fàtẹ̀jáde ọ̀hún léde fóníròyìn ló ṣàlàyé pé ń ṣe ni káwọn èèyàn yéé máa fojú burúkú wo àwọn nítorí ipò tí nǹkan dé dúró báyìí àwọn tọ́rọ̀ kàn ló jẹ́ onínúfíndọ̀ láti ṣiṣẹ́ sìn gẹ́gẹ́ bí ọlọ́pàá eléyìí tí wọn ò tí ì gbà wọlé tán lójúlówó wá ṣàlàyé pé àwọn ọlọ́pàá tó jẹ́ ojúlówó yányán nípínlẹ̀ náà ló jẹ́ pé kò sẹ́nikẹ́ni tí wọ́n jẹ lówó oṣù ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó jẹ́ òǹkọ̀wé Kọwúrà ni òun ló tún ti ń tàkòtò òbéèrè síjọba tó sì wípé ń ṣe ni wọ́n fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú ọ̀rọ̀ àwọn àgbẹ̀ àti darandaran lórí àkọlù àbáìdì tí wọ́n jọ ṣe síra wọn ó ṣàlàyé pé ń ṣe ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló pa ojúṣe tó yẹ kí wọ́n mú ṣe tì àmọ́ tí wọ́n ń kọjú oró máwọn ikọ̀ ti ipob eléyìí tí wọ́n ń pè fún ìdásílẹ̀ ìlú olómìnira tiwọn tá a mọ̀ sí Biafra ó wá ṣàlàyé pé kàkà bẹ́ẹ̀ ń ṣe ló yẹ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kó bẹ̀rẹ̀ sí kọjú oorun mọ́ àwọn ikọ̀ ti Miyetti eléyìí tí wọ́n ní gbódòrò sọ pẹ̀lú àwọn tó jẹ́ àgbẹ̀ nílẹ̀ yìí lọ́wọ́ kan náà lórí ìròyìn tó ní ṣe pẹ̀lú gbígbanimúṣíkó fún òbí tó ń fipá bọ́mọ rẹ̀ lájọṣepọ̀ tó tún ń gbé ọmọ náà fún àwọn tó jẹ́ ọkùnrin míì bíi tiẹ̀ ọmọ ọdún mọ́kàndínláàádọ́ta eléyìí tí wọ́n gbá mú ọ̀hún tó pẹ̀ ń jẹ́ àmùdábọ́lá ó ní ìròyìn ti ṣàfilébì ẹ̀ lẹ́yìn ìgbà tí ikọ̀ ìkànnì BGI TV tẹkọ̀ létí lọ́ba alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn nínú ìwádìí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ló ti ṣàlàyé ìyànnàná lórí ibi tí àkọlù náà ti ṣẹlẹ̀ eléyìí tó jẹ́ agbègbè ìdíòrò ní òde rẹmọ nípínlẹ̀ Ògùn tó sì nàka àbùkù sírùwà bẹ́ẹ̀ bákan náà ló tẹnumọ́ wípé ìjìyà tó lọ́ọ̀rí yẹ kó máa wà fúnrú àwọn èèyàn tó bá ń bá ọmọdé lò pọ̀ lọ́nà àìtọ́ lábẹ́ òfin lẹ́nu àsìkò yìí bàbá òun nìkan ló ti ń ṣe é iléeṣẹ́ ọlọ́pàá gbé ọmọ yìí lọ sí ilé ìwòsàn àwọn dókítà sílẹ̀ fi yé wa pé ọmọ yìí ti ó ti lóyún ọmọ ìwà ni tó bá jẹ́ pé lóòótọ́ lòun ti lóyún bàbá òun ló lóyún torí ní àsìkò tí lẹ́nu àsìkò tí ó dàbí pé òun lóyún bàbá òun nìkan òun ló bá òun ní àjọṣepọ̀. Eh, bàbá náà ti wà pẹ̀lú wa gbogbo àwọn tí wọ́n dárúkọ pé àwọn náà ti lájọṣepọ̀ pẹ̀lú ọmọ àwọn náà wà pẹ̀lú wa torí ọmọ kékeré ni ọmọ ọdún mẹ́rìnlá ọmọ tí ọjọ́ orí rẹ̀ ò tí ì tó ọmọ ọdún méjìdínlógún ọkùnrin kọkùnrin tó bá bá rú ọ ní bẹ́ẹ̀ lájọṣepọ̀ ọ̀daràn ni ìdí nìyẹn tó jẹ́ kí a lọ fi ọwọ́ òfin mú àwọn márùn tí wọ́n kà fún wa pé àwọn náà ti bá ọmọ yìí lájọṣepọ̀ gbogbo wọn wà pẹ̀lú wa wọn ó sì fojú balẹ̀ ẹjọ́ láìpẹ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wò pé lóòótọ́ iléeṣẹ́ ọlọ́pàá máa ń sa gbogbo akitiyan wọn pé wọ́n gbọ́dọ̀ wá wọ irúwà bẹ́ẹ̀ bọ̀lẹ̀ ṣùgbọ́n síbẹ̀ a tún ṣe irú ẹ̀ ní ìgboro kí lẹ rò pé ó tún jẹ́ ara akitiyan láti tún sà lóògùn. ẹ ṣe ẹ rí tí ìyà bá jẹ ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ kan ẹlòmíràn àtúnṣe ló ẹ̀ṣẹ̀ bọ àwa fìyà jẹ ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ọwọ́ àwọn òbí àwọn ọmọ tí wọ́n fi tìpátìkúùkù bá lájọṣepọ̀ tàbáwọn ọmọ tí wọ́n bá lájọṣepọ̀ gan ló ti ń wá. ọ̀pọ̀ ọgbà ló jẹ́ pé à ń mú ọmọ tí irú ìṣẹ̀lẹ̀ sí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí à ń mú ẹni tó tó ṣe ẹ̀ṣẹ̀ yẹn. àwọn òbí ọmọ yẹn á wá bá wa pé àwọn èèyàn ti wá bẹ àwọn nígbà míì wọ́n á ti lọ sílé ẹjọ́ wọ́n á lọ ṣe àfidáfì tí wọ́n á sọ fún mi pé àṣẹjọ́ mọ́ ó lè jẹ́ torí pé bóyá property ni o torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n á ti gbowó lọ́wọ́ àwọn eh, mọ̀lẹ́bí ẹni tó jẹ́ ọ̀daràn tí wọ́n wá máa sọ fáwọn wípé àṣẹ ìgbóná tẹ́ bá gbé ẹni bẹ́ẹ̀ lọ sí court nígbà tí ẹ̀bá rẹ́ni tó fẹ́ wá láti wá fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ẹni yìí ó rèpù ọmọ wa o ọmọ tí wọ́n rèpù gan wọn ò ní jẹ́ kó wá sí ilé ẹjọ́ ilé ẹjọ́ ò dẹ̀ kí n Christmas tí ẹ bá ti lè fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ ilé ẹjọ́ ò lè fi àjẹ ẹni tí ẹ fi ẹ̀sùn tẹ́ ẹ fi kàn tẹ́ ẹ fi dí ẹ̀ múlẹ̀ dáadáa nǹkan tó fà á nìyẹn àwọn èèyàn wa gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ jáwọ́ nínú mọ́ fi ojú àánú wo ẹni tó bá fi tìpátìkù lájọṣepọ̀ pẹ̀lú ọmọbìnrin pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké ẹ rántí eléyìí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkó ní àìpẹ́ yìí tíṣà mi ọkùnrin tó fi tó bá ọmọ tí ò ju ọmọ ọdún méjì tó lọ bá alájọṣepọ̀ nílé ìwé ibi tí wọ́n gbé sí ṣe mọ̀ pé nígbà tí àwọn òbí ọmọ yẹn tí wọ́n tẹ̀lé kéèsì yẹn wọ́n tẹ̀lé ẹjọ́ yẹn dáadáa ẹ̀wọ̀n ọgọ́ta ọdún ni wọ́n fi arákùnrin yẹn sí ṣe mọ̀ pé irú yẹn ẹlòmíì tó bá fẹ́ ṣe irú ẹ̀ níjọ́ bíi aronú lẹ́ẹ̀mejì ẹ̀wọ̀n ọgọ́ta ọdún so agbọ́dọ̀ agbọ́dọ̀ ní. ká gbárùkù tí ilé iṣẹ́ ọlọ́pàá láti rí i pé àfi. ẹni tí ó ti jẹ́ igbákejì olórí òṣìṣẹ́ lọ́fíìsì alága ìjọba ìbílẹ̀ Ọ̀ṣọ́dì sọ̀nà ní ìpínlẹ̀ Èkó Francis Ògúntúlù ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣekú pa alága ìjọba ìbílẹ̀ náà Kẹ́hìndé Olóyèdé òun ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fóníròyìn wípé wọ́n ti padà ṣekú pa Francis ó ṣàlàyé pé àwọn agbébọn kan tẹ́nikẹ́ni ò mọ̀ rí òun ló ṣe àkọlù náà àtẹ̀jáde tí wọ́n fi sóde òun ló ṣàfihàn wípé wọ́n ti yìnbọn fún un tẹ́lẹ̀ látọjọ́ ẹtì tó kọjá yìí kó tó di pé ó ṣẹ̀ṣẹ̀ wá gbẹ̀mí mì alukoro fúnléṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó benjamin hundeyin ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lóòótọ́ ni olóògbé náà ló ti padà gbẹ́mìí mì lẹ́yìn ìgbà tí wọ́n ti yìnbọn pa lópin ọ̀sẹ̀ lọ́wọ́ kan náà ìròyìn tún ṣèfìlédìí ẹ̀ pé ẹgbẹ́ ti àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tá a mọ̀ sí kan fàtẹ̀jáde síta níbi tí wọ́n ti ń ké sí àwọn iléeṣẹ́ ológun àti elétò ààbò tó fi mọ́ tiléeṣẹ́ ọlọ́pàá láti tètè gbé ìgbésẹ̀ akitiyan dóòlà àwọn tó ṣìkù ní àkóló àwọn agbésùmọ̀mí eléyìí tí wọ́n ṣe àkọlù sí ọkọ̀ ojú irin tí ń bọ̀ láti òpópónà ojú irin àbújá sí kaduna ìròyìn ṣàlàyé pé ó ti tó àsìkò wáyé láti tètè gbà wọ́n sílẹ̀ nítorí àwọn tó jẹ́ agbésùmọ̀mí ọ̀hún ni wọ́n ti ń gbèrò ogú lórí wọn báyìí nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ni wọ́n ti tètè ké gbàjáyè lórí ọ̀rọ̀ àfiléde ìṣáájú tí ẹni tí ṣe túkọ̀ màmú tó fi síta lórí pé àwọn agbésùmọ̀mí ṣe tán láti máa hùwà kò tọ́ sí wọn ju ti gbà kí ìgbà rí lọ báyìí ó wá ṣàlàyé pé ó ti wà lọ́wọ́ ìjọba láti tètè gbé ìgbésẹ̀ pàṣẹ fáwọn elétò ààbò kí wọ́n dòòlà àwọn wọ̀nyẹn kọjọ́ tó lọ. nínú ìròyìn amúlùdùn olórin takasúfèénì tó pẹ̀ ń jẹ́ àbíìbò kìkìọ́lá táwọn míì ń pè ní Portable Zazu òun ni ó ti padà joyè nílùú abínibí rẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn olórin tàkásùfé yìí ni wọ́n ti jáwé oyè lé lórí gẹ́gẹ́ bí amúlùdùn ti gbó àwórìland ìròyìn tún ṣàpèjúwe ẹ̀ síwájú wípé olórin tàkásùfé náà òun ló bọ́ sójú òpó ayélujára rẹ̀ níbi tí ó ti ṣàgbéta àwọn fídíò kan eléyìí tó fi ń ṣàfihàn rẹ̀ wípé òun ti padà wá di ìjòyè báyìí nílùú ó ṣàlàyé pé òun ṣe nínú òun dùn nítorí ọlọ́run ọba òun ló padà jẹ́ kó ń dé ipò náà ó padà bẹ̀rẹ̀ sí fi èyí hànde fáwọn èèyàn lù wípé òun ti wá padà di amúlùúdùn tán nílùú náà lọ́wọ́ kan náà nínú ìròyìn tó jẹ́ tilẹ̀ òkèèrè orílẹ̀-èdè nàìjíríà ti buwọ́lu ìwé àdéhùn eléyìí tí yóò jẹ́ kí wọ́n máa gbépo wọlé wá láti nìjẹ́ sórílẹ̀-èdè nàìjíríà àgbéta ròyìn ṣàfihàn rẹ̀ wípé ó tó bíi igba bíi ẹgbẹ̀rún lọ́nà ogún àgbá epo eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pèsè nílé iṣẹ́ kan tó ń ṣe fífọ ọ̀rọ̀ epo bẹntiró nílẹ̀ náà eléyìí tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé wá sí orílẹ̀-èdè nàìjíríà náà nítorí wọ́n ní ànító àti àníṣẹ́kù níbẹ̀ hmm, ìròyìn ṣàfilédè wípé àfojúsùn sì wà lóde láìpẹ́ wípé nígbà tí ẹni tí ṣe Dangote náà bá parí ibùdó ìfọpo tiẹ̀ yóò túbọ̀ mú kí ìrọ̀rùn epo kó túbọ̀ wá sílẹ̀ yìí èyí gan ni wọ́n fi àfilédè ẹ̀ síta nínú àgbéta pé orílẹ̀-èdè nàìjíríà ti padà wọnú ìwé àdéhùn tuntun pẹ̀lú ilẹ̀ nàìjíríà báyìí nínú ìròyìn ti eré ìdárayá èkó ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City lórí kó yọ tí wọ́n sì padà gbá ọ̀mì padà pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Newcastle nínú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ kan tó wáyé lánàá ìròyìn ṣàfilédìí ẹ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle àti Manchester City ò ní wọ́n padà jọgbá ọ̀mì ayò nínú ìdíje eléyìí tó wáyé tí ó ń túmọ̀ sí pé wọn ò padà jákúò sísàlẹ̀ èyí ló pé ìròyìn àgbáyọ afúntidédé àsìkò yìí kí n tó máa lọ ẹ má gbàgbé lójú òpó youtube wa ẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe kẹ́ láìkí ẹ kẹ́ sì tún pè fáwọn ẹlòmíì ẹ jẹ́ kí wọ́n mọ̀ tẹ́ gbádùn nìkan nìyí lójú òpó ti facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ bá ní sọ̀rọ̀ kan lọ lóníjẹ̀lẹ́kẹ́ nísàlẹ̀ amóhùnmáwòrán yín ò lẹ́ máa tẹ̀ láti fi kàn sí yàrá ìpolongo ọjà wa ẹgbọ́n àwọn oníròyìn lẹ́ẹ̀kan sí i mo kà á fún yín wípé àwọn dókítà kan ti ń léfùrù kọkọ pẹ̀lú ìjọba ilẹ̀ nàìjíríà láti yanṣẹ́lódì ẹ̀tún rí gbọ́ pé ẹgbẹ́ asòsìn náà ká àbùkù sí ààrẹ buhari àti ìṣèjọba ẹ̀ lórí ìdí tí wọ́n sì fi wà nínú ìyanṣẹ́lódì báyìí mo tún wá fún ìpele iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ kwara ti sọ irú àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n ṣe ìwọ́de nípínlẹ̀ náà ẹ̀tún rí gbọ́ wípé ọ̀jọ̀gbọ́n wọlé ṣóyínká ló ti ń nàka àbùkù síjọba ààrẹ buhari pé ikọ̀ ipob ló ń lé kiri dípò kó mójútó ọ̀rọ̀ àwọn ti darandaran mìíràn àlà mo tún kà á fún yín wípé ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ògùn ti fọ òsóde lórí ọkùnrin tó ń bá ọmọ rẹ̀ lájọṣepọ̀ tó tún ń bowó kó àwọn ẹlòmíín wá bọ́mọ rẹ̀ lájọṣepọ̀ ẹ̀tún rí gbọ́ wípé àwọn agbébọn wọ́n ṣekú pa olùrànlọ́wọ́ olóṣèlú kan nípínlẹ̀ èkó nínú ìròyìn amúlùdùn mo kà á fún yín wípé Portable ti padà joyè nípínlẹ̀ Ògùn ẹ̀tún rí gbọ́ nínú ìròyìn ilẹ̀ òkèèrè pé orílẹ̀-èdè Nàìjíríà ti buwọ́lu ìwé àdéhùn ìfikùnlukùn ìbádòpọ̀ láti máa gbépo wọlé wá láti Nìjẹ̀ ẹ̀tún rí gbọ́ wípé pẹ̀pẹ̀ gbọ́bọ̀lù Manchester City ni wọ́n gbọ́ọ̀mì pẹ̀lú Newcastle èyí lópin ìròyìn àgbáyé wa fún ti dédé àsìkò yìí